ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí ni ìkóra ẹni ní ìjánu àwọn kan láti inú ìwé Tímótì kejì orí ìkíní ẹsẹ̀ ìkeje tó sọ pé nítorí pé ọlọ́run kò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù bí kò ṣe ti agbára àti ti ìfẹ́ àti ti ọkàn tí ó yè kooro. arákùnrin Ernest jẹ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún nígbà tí ó bẹ̀rẹ̀ sí ní mu igbó ìgbà tí yóò fi di ẹni ọdún méjìlélógún egbògi olóró tilẹ̀ ti di agbára kò fún nígbà tí Ernest di àtúnbí ohun kan tí ó jẹ́ ìyanu tí ó ní ìrírí rẹ̀ ní agbára Ọlọ́run tí ó ń fún ní agbára láti borí gbogbo àwọn tí ó ti di bárakú fún nísinsìnyí ó ti di ẹni mímọ́ ẹni tí a ti wẹ̀mọ́ kúrò nínú àwọn òun bárakú rẹ̀ fún bí ọdún mẹ́wàá nísinsìnyí ó sì ti di olùṣọ́ àgùntàn nísìnyí pẹ̀lú ẹni tí òun ti kára rẹ̀ ran àwọn ẹni tí àwọn ìwà burúkú ti gbé wọ̀ bí aṣọ láti wá sí ọ̀dọ̀ olúwa ìtàn yìí tilẹ̀ dá lérí ohun tí ó ṣẹlẹ̀ lójú ayé nígbà tí a fi ayé wa fún Kristi a gba ẹ̀mí mímọ́ ẹni tí ó jẹ́ olùrànlọ́wọ́ àti olùkọ́ni eléyìí túmọ̀ sí pé a ní iṣẹ́ láti ṣe nípa kíkọ́ ẹ̀kọ́ lára ọ̀kan lára àwọn tí ẹ̀mí mímọ́ ń kọ́ wa láti ṣe ni láti kóra wa ní ìjánu ẹ̀mí mímọ́ kì í borí àwọn ìdánwò wa fún wa. Fún ṣùgbọ́n ó ń fún wa ní ohun gbogbo tí a nílò láti ṣe gbogbo ogun Jósẹ́fù àti Sámsónì nínú Bíbélì jẹ́ àpẹẹrẹ àwọn ènìyàn Ọlọ́run tí a fi òróró yàn àwọn méjèèjì sì jẹ́ ẹni tí a dánwò láti ọwọ́ àwọn obìnrin ṣùgbọ́n ayé wọn àti àyẹ̀mọ́ wọn lọ ní ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí bí wọ́n ṣe lè kó ara wọn ní ìjánu tó eléyìí pẹ̀lú níṣe pẹ̀lú àwa náà lónìí a ti ní gbogbo ohun tí a nílò láti ṣe àṣeyọrí ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣe ojúṣe wa kí a sì jẹ́ kí ẹ̀mí mímọ́ kí ó so èso ìkóra ẹni ní ìjánu rẹ̀ nínú ayé wa bó ṣe ń lọ sínú ayé lónìí rántí wípé o ní ojúṣe láti ṣe nípa kíkó ara rẹ ní ìjánu nígbà tí o bá ń kojú ìdẹwò àdúrà olúwa jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti kó ara mi ní ìjánu nígbà tí mo bá ń dojú kọ ìdánwò àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan eléyìí túmọ̀ sí pé bí a ṣe ń ṣẹ̀dá yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé Hébérù orí ìkarùn dé orí ìkeje ẹ máa bá wa kà lọ. orí karùn nítorí ẹnikẹ́ni tí a bá yàn láàrin àwọn ènìyàn láti jẹ́ olórí àlùfáà a yàn án bí aṣojú àwọn ènìyàn níwájú ọlọ́run kí ó lè máa mú àwọn ọrẹ àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ wọn wá síwájú ọlọ́run ó lè fi sùúrù bá àwọn tí wọ́n ṣìnà nítorí wọn kò gbọ́ lò nítorí pé ènìyàn aláìlera ni òun náà nítorí èyí bí ó ti ń rúbọ fún ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀ ni yóò máa rúbọ fún ẹ̀ṣẹ̀ ti òun alára kò sí ẹni tí yan ara rẹ̀ sí ipò yìí ṣùgbọ́n àwọn tí Ọlọ́run bá pè ní à bíi Árónì bẹ́ẹ̀ gan ni Kristi náà kò yan ògo yìí fúnra rẹ̀ láti jẹ́ olórí àlùfáà Ọlọ́run ni ó yàn án Ọlọ́run ni ó sọ fún un pé. ìwọ ni ọmọ mi lónìí ni mo bí ọ. bẹ́ẹ̀ náà ni ó sọ ní ibòmíràn pé. àlùfáà ni ọ títí láéláé. Lai lai gẹ́gẹ́ bíi ti mẹlikisedeki. ní ìgbà ayé jésù pẹ̀lú igbe ńlá àti ẹkún ó fi àdúrà àti ẹ̀bẹ̀ rẹ̀ síwájú ẹni tí ó lè gbà á lọ́wọ́ ikú nítorí pé ó bọ̀wọ̀ fún ọlọ́run àdúrà rẹ̀ gbà bí ó tilẹ̀ jẹ́ pé ọmọ ni ó kọ́ láti gbọ́ràn nípa ìyà tí ó jẹ nígbà tí a ti ṣe é ní àṣepé ó wá di orísun ìgbàlà tí kò lópin fún gbogbo àwọn tí wọ́n bá gbà á gbọ́ òun ni ọlọ́run pè ní olórí àlùfáà gẹ́gẹ́ bíi ti melkisedeki a ní ọ̀rọ̀ púpọ̀ láti sọ fún yín nípa melkisedeki yìí ọ̀rọ̀ náà ṣòro láti túmọ̀ nígbà tí ọkàn yín ti le báyìí nítorí ó ti yẹ kí ẹ di olùkọ́ni ní ọjọ́ tí ó ti pẹ́ síbẹ̀ ẹ tún wà nínú àwọn tí a máa kọ́ ní àábídí nípa nǹkan tí ó jẹmọ́ ti ọlọ́run ẹ wà nínú àwọn tí a máa fi wàrà bọ́ ẹ kò tí ì lè jẹ oúnjẹ gidi nítorí gbogbo àwọn tí wọ́n bá sì mu wàrà kò tí ì mọ ẹ̀kọ́ nípa òdodo nítorí ọmọ ọwọ́ ni irú wọn ṣùgbọ́n oúnjẹ gidi ni àgbàlagbà máa ń jẹ àwọn tí ìrírí wọn fún ọjọ́ pípẹ́ ti fún ní òye láti mọ ìyàtọ̀ láàrin nǹkan rere àti nǹkan burúkú. Hébérù orí kẹfà. nítorí náà ẹ jẹ́ kí a pa ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti ìsìn ìgbàgbọ́ tì kí a tẹ̀síwájú láti kọ́ ẹ̀kọ́ tí ó jinlẹ̀ kí a má tún máa fi ìpìlẹ̀ lélẹ̀ mọ́ ìpìlẹ̀ bí ẹ̀kọ́ nípa ìrònúpìwàdà kúrò nínú àwọn iṣẹ́ tí ó yọrí sí ikú ẹ̀kọ́ nípa ìgbàgbọ́ nínú Ọlọ́run ẹ̀kọ́ nípa ìrìbọmi ìgbé ọwọ́ lé ènìyàn lórí àjíǹde kúrò nínú òkú àti ìdájọ́ ìkẹyìn ẹ jẹ́ kí a tẹ̀síwájú nípa kíkọ́ ẹ̀kọ́ tí ó jinlẹ̀ bẹ́ẹ̀ ni a ó sì ṣe bí ọlọ́run bá fẹ́ nítorí àwọn tí a bá ti là lójú tí wọ́n ti tọ́wò nínú ẹ̀bùn tí ó ti ọ̀run wá àwọn tí wọ́n ti ní ìpín nínú ẹ̀bùn ẹ̀mí mímọ́ tí wọ́n ti tọ́ ire tí ó wà nínú ọ̀rọ̀ ọlọ́run wò àti agbára ayé tí ó ń bọ̀ tí wọ́n bá wá yí padà kúrò nínú ìsìn ìgbàgbọ́ kò sí ohun tí a lè ṣe tí wọ́n fi lè tún ronúkúwàdà mọ́ nítorí wọ́n ti tún fi ọwọ́ ara wọn kan ọmọ ọlọ́run mọ́ àgbélébùú wọ́n sọ ikú rẹ̀ di nǹkan àwàdà nítorí nígbà tí ilẹ̀ bá ń mu omi òjò tí ń rọ̀ sórí rẹ̀ lọ́pọ̀ ìgbà tí ó sì mú kí ohun ọ̀gbìn hù fún àwọn àgbẹ̀ tí ń roko níbẹ̀ ilẹ̀ náà ń gba ìbùkún ọlọ́run ni ṣùgbọ́n bí ó bá ń hu ẹ̀gún àti igikígi kò wúlò kò sì ní pẹ́ tí ọlọ́run yóò fi fi í gégùn ní ìkẹyìn iná ni a ó dà sun bí ó tilẹ̀ jẹ́ pé à ń sọ̀rọ̀ báyìí síbẹ̀ ó dá wa lójú nípa ti ẹ̀yin àyànfẹ́ pé ipò yín dára jù bẹ́ẹ̀ lọ ẹ ohun tí ó yẹ fún ìgbàlà nítorí ọlọ́run kì í ṣe aláìṣòótọ́ tí yóò fi gbàgbé iṣẹ́ yín àti ìfẹ́ yín tí ẹ fi hàn sí orúkọ rẹ̀ nígbà tí ẹ ṣe iṣẹ́ ìránṣẹ́ fún àwọn onígbàgbọ́ bí ẹ ti tún ń ṣe nísinsìnyí ìfẹ́ ọkàn wa ni pé kí olúkúlùkù yín fi ìtara kan náà hàn tí ẹ fi lè ní ẹ̀kún ìrètí yín títí dé òpin kí ẹ má jẹ́ òpè ṣùgbọ́n kí ẹ farawé àwọn tí wọ́n fi ìgbàgbọ́ àti sùúrù jogún àwọn ìlérí Ọlọ́run nítorí nígbà tí Ọlọ́run ṣe ìlérí fún Ábúráhámù ara rẹ̀ ni ó fi búra nígbà tí kò sí ẹnìkan tí ó tóbi bí rẹ̀ tí ìbá fi búra ó ní. ní ti ìbùkún n ó bùkún ọ ní ti kí ènìyàn pọ̀ n ó sọ ọ di púpọ̀. bẹ́ẹ̀ ni abraham ṣe gba ìlérí náà pẹ̀lú sùúrù ẹni tí ó bá juni lọ ni a fi búra ọ̀rọ̀ tí ènìyàn bá sì ti búra lé lórí kò sí àríyànjiyàn lórí rẹ̀ mọ́ ní ọ̀nà kan náà nígbà tí ọlọ́run fẹ́ fi hàn gbangba fún àwọn ajogún ìlérí pé èrò òun kò yí padà ó ṣe ìlérí ó sì fi ìbúra tì í èyí ni pé nípa ohun méjì tí kò ṣeé yí padà tí ọlọ́run kò sì lè fi purọ́ ni àwa tí a sáde ọlọ́run fi lè ní ìwúrí púpọ̀ láti di ìlérí tí ó wà níwájú wa mú a di ìlérí náà mú ó dàbí ìdákọ̀ró fún ọkàn wa ìlérí yìí dájú ó sì ṣe é gbẹ́kẹ̀lé ó ti wọ inú yàrá tí ó wà nínú lẹ́yìn aṣọ ìkélé níbi tí Jésù aṣíwájú wa ti wọ̀ lọ tí ó di olórí àlùfáà títí láé gẹ́gẹ́ bí Mẹkiṣẹ́dẹ́kì. Hébérù orí keje nítorí Mẹkiṣẹ́dẹ́kì yìí jẹ́ ọba Sálẹ́mù àti àlùfáà Ọlọ́run ọ̀gá ògo òun ni ó pàdé Ábráhámù nígbà tí Ábráhámù padà bọ̀ láti ojú ogun lẹ́yìn tí ó bá ọba mẹ́rin jà tí ó sì pa wọ́n ní ìpakúpa ó bá súre fún abrahamu abrahamu fún un ní ìdámẹ́wàá gbogbo ìkógun ní àkọ́kọ́ ìtumọ̀ orúkọ rẹ̀ ní ọba òdodo lẹ́yìn náà ó tún jẹ́ ọba sálẹ́mù èyí ni ọba àlàáfíà kò sí àkọsílẹ̀ pé ó ní baba tàbí ìyá kò ní ìtàn ìdílé sí àkọsílẹ̀ ìbẹ̀rẹ̀ tàbí òpin ìgbé ayé rẹ̀ ó jẹ́ àwòrán ọmọ ọlọ́run ó jẹ́ àlùfáà nígbà gbogbo ẹ kò rí bí ọkùnrin yìí ti jẹ́ ènìyàn pàtàkì tó tí abraham baba ńlá wa fi fún un ní ìdámẹ́wàá àwọn nǹkan àṣàyàn nínú ìkógun rẹ̀ àwọn ọmọ léfì ni wọ́n ní àṣẹ láti gba ìdámẹ́wàá lọ́wọ́ àwọn ènìyàn gẹ́gẹ́ bí ìlànà òfin wọ́n ń gba ìdámẹ́wàá lọ́wọ́ àwọn ènìyàn wọn tí wọ́n jẹ́ ìran abrahamu ṣùgbọ́n mẹkisedeki tí kìí ṣe ìran abrahamu gba ìdámẹ́wàá lọ́wọ́ rẹ̀ ó sì súre fún abrahamu tí ó rí àwọn ìlérí ọlọ́run gbà láì ṣe àní-àní ẹni tí ó bá tóbi ju ènìyàn lọ ní súre fún un àti pé àwọn ọmọ Léfì tí wọ́n ń gba ìdámẹ́wàá ẹni tí yóò kú ni wọ́n ṣùgbọ́n ìwé mímọ́ sọ nípa mẹkisedeki pé ó wà láàyè a lè sọ pé nígbà tí abrahamu san ìdámẹ́wàá Lefi, tí ń gba ìdámẹ́wàá náà san ìdámẹ́wàá nítorí a lè sọ pé ó wà ní ara abrahamu baba ńlá rẹ̀ nígbà tí mẹ̀kísẹ́dẹ́kì pàdé rẹ̀ nítorí náà bí ó bá jẹ́ pé ètò iṣẹ́ àlùfáà àti ìdílé léfì kò ní àbùkù kí ó sì jẹ́ pé nípa rẹ̀ ni àwọn ènìyàn fi gba òfin kí ló dé tí a fi tún ṣe ètò àlùfáà ní ìgbésẹ̀ mẹ̀kísẹ́dẹ́kì tí kò fi jẹ́ ti aaroni nítorí bí a bá yí ètò iṣẹ́ àlùfáà padà ó ní láti jẹ́ pé a yí òfin náà padà ẹni tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí wá láti inú ẹ̀yà mìíràn nínú ẹ̀yà yìí ẹ̀wẹ̀ kò sí ẹnikẹ́ni tí ó ní nǹkan kan ṣe pẹ̀lú ẹbọ rírú nítorí ó hàn gbangba pé láti inú ẹ̀yà Júdà ni Olúwa wa ti wá Mósè kò sì sọ ohunkóhun tí ó jẹ mọ́ iṣẹ́ àlùfáà nípa ẹ̀yà yìí ohun tí a ń sọ hàn kedere nígbà tí a rí i pé a yan àlùfáà mìíràn gẹ́gẹ́ bí àwòrán mẹkisédẹ́kì ẹni tí ó di àlùfáà nípa agbára ìyà tí kò lópin tí kìí ṣe nípa ìlànà àṣẹ tí a ti ọwọ́ ènìyàn ṣe ètò nítorí a rí ẹ̀rí níbì kan pé. ìwọ yóò jẹ́ àlùfáà títí láé gẹ́gẹ́ bí ti mẹlikisédẹ́kì. apá àṣẹ tí a kọ́kọ́ tì nítorí kò lágbára kò sì wúlò. Si nítorí kò sí ohun tí òfin sọ di pípé àwa ṣe ètò ìrètí tí ó dára ju òfin lọ nípa èyí tí a lè fi súnmọ́ Ọlọ́run ìrètí yìí ní ìbúra nínú àwọn ọmọ Léfì di àlùfáà láìsí ìbúra ṣùgbọ́n pẹ̀lú ìbúra ni nígbà tí Ọlọ́run sọ fún un pé. Olúwa ti búra kò ní yí ọ̀rọ̀ rẹ̀ padà ìwọ máa jẹ́ àlùfáà títí láé báyìí ni jésù ṣe di onígbọ̀wọ́ májẹ̀mú tí ó dára ju ti àtijọ́ lọ àwọn àlùfáà ìdílé léfì pọ̀ nítorí ikú kò jẹ́ kí èyíkéyìí nínú wọn lè wà títí ayé ṣùgbọ́n ní ti jésù ó wà títí nítorí náà kò sí ìdí tí a ó fi tún yan àlùfáà mìíràn dípò rẹ̀ ìdí nìyí tí ó fi lè gba àwọn tí wọ́n bá súnmọ́ ọlọ́run nípasẹ̀ rẹ̀ là lọ́nà gbogbo títí láé nítorí pé ó wà láàyè títí láti máa bẹ̀bẹ̀ fún wọn. irú olórí àlùfáà bẹ́ẹ̀ ni ó yẹ wá ẹni mímọ́ tí kò ní ẹ̀tàn tí kò ní àbùkù tí kò bá àwọn ẹlẹ́ṣẹ̀ kẹ́gbẹ́ tí a gbéga kọjá àwọn ọ̀run òun kì í ṣe ẹni tí ó ní láti kọ́kọ́ rúbọ lójoojúmọ́ fún ẹ̀ṣẹ̀ ti ara rẹ̀ kí ó tó wá rúbọ fún ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn bí àwọn olórí àlùfáà àti ìdílé Léfì ti ń ṣe nítorí lẹ́ẹ̀kan náà ni ó ti ṣe èyí nígbà tí ó fi ara rẹ̀ rúbọ nítorí àwọn tí a ń yàn bí olórí àlùfáà lábẹ́ òfin Mósè jẹ́ ènìyàn wọ́n sì ní àìlera ṣùgbọ́n olórí àlùfáà tí a yàn nípa ọ̀rọ̀ ìbúra tí ó dé lẹ́yìn òfin ní ọmọ Ọlọ́run tí a ṣe ní àṣepé títí láé. ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́n tán yìí wá láti ilé iṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.